آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى وعن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وآله وسلم كان يقصر في السفر ويتم ويصوم ويفطر والمحفوظ عن عائشة من فعلها وقالت إنه لا يشق علي أخرجه البيهقي وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يحب أن تؤتى رخصه كما يكره أن تؤتى معصيته وصححه ابن خزيمة وابن حبان وعن أنس رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا خرج مسيرة ثلاثة أميال أو فراسخة صلى ركعتين رواه مسلم وعنه رضي الله عنه قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم من المدينة إلى مكة فكان يصلي ركعتين ركعتين حتى رجعنا إلى المدينة متفق عليه واللفظ للبخاري الحمد لله حديثي وسدالوري صلاة المسافر أتمنى irú إرو صلاة tó wà lórí القرآن àti sunna anabi sallallahu alayhi wa sallam àti ijma' wọ́n tọ́ka sí pípé sọ̀làwàt tó bá ti jẹ́ rọ́kà mẹ́rin mẹ́rin nígbà tá a wà lórí ìrìn àjò rọ́kà méjì méjì lámàkì ọlọ́wọ́n bá wa nínú alukur'an ó ní wa idha darabtum fil ard falaysa alaykum junahun an إن خفتم أن يفتنكم الذين كفروا تبا لورين ياجو كسين تبرو òsẹ́sẹ̀ lórí yín pé kẹ́ ẹ dín òǹkà rákà àwọn sọ̀làwàt tó bá jẹ́ mẹ́rin mẹ́rin kù sí méjì méjì lópin ìgbà tó bá ṣe pé ẹ̀rù ń bà yín pé kí àwọn kèfèrí kí wọ́n má jẹ́ fìtínà fún yín eléyìí ló fà á ìní Ya'la ibn Umayya radiyallahu anhu ló fi sọ fún Umar radiyallahu anhu ó ní nígbà tó náà bá fẹ́ sọ nípa dídín àwọn òǹkà rakaayati sọlawaati kù nígbà tá a bá wà ní òǹkà sọlawaati tá a máa mú wá lórí ìrìn àjò kù ọlọ́run ọba ó so papọ̀ má bẹ̀rù kí ló dé tó fi jẹ́ pé kò sí bẹ̀rù àtìgbà tí bẹ́ẹ̀rù wà àtìgbà tí ò sí bẹ́ẹ̀rù à ń sìn sí qasru fi salat Umar wa ni ajibtu mimma ajibta min èmi náà sí ìyàlẹ́nu nípa tó sí ọ ní ìyàlẹ́nu fasaltu rasulullahi sallallahu alayhi wa sallam wọn á bí anabi sallallahu alayhi wa sallam léèrè nípa rẹ̀ anabi wa dáhùn pé sadaqatun tasaddaqallahu biha alaykum faqbalu sadaqata sàrà ni tọ́lọ́wọ́n bá ṣe fún yín ẹ tẹ́wọ́ gba sàárọ̀ ọlọ́run ọba wa. bákan náà àwọn àdìsí wa látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam abubakar umar uthman àti ali igbe gbogbo wọn gbà tó máa lórí ìrìn àjò wọn máa ń ṣe kọ́sùrù ni tó máa lórí ìrìn àjò wọn máa ń ṣe kọ́sùrù a sì ti mọ̀ pé kọ́sùrù àdínkù yẹn ó ní í ṣe ni pẹ̀lú àwọn sọ̀làwà tó jẹ́ oní rákà mẹ́rin mẹ́rin yàtọ̀ sáwọn sọ̀làwà tó tó jẹ́ onírọ́kà méjì àbó ní rọ́kà mẹ́ta bákan náà àwọn olùmọ̀tún ní làákàyè tó pé ó tún tọ́ka sí bó ti ṣe bófin mu wípé ká máa ṣe kọ́sùr fi sọ̀lẹ́ hìnà safar wípé tí ìrìn àjò tí ẹ̀ bá wà lórí ẹ̀ àyè kọ́ rẹ̀ yàn ni àyè kí ìdààmú ọbẹ̀ fún yàn ni ọlọ́wọ́n bá wá gbé àárẹ̀ àti ìdààmú yìí ó gbé kúrò fún wa lágbọn àjọsìn ó ní àwọn sọlọwàt tó jẹ́ onírọ́kà mẹ́rin mẹ́rin òun gbà fún wa ká máa ṣe ní kíni rọ́kà méjì méjì nítorí òfin tó tọ́ka sí wípé yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra ìrọ̀rùn ni Ọlọ́run ọba ń fẹ́ fún yín kò fẹ́ ìṣòro fún yín wa ma ja'ala alaykum fid dini min haraj gbogbo tí ó máa la wàhálà bọ̀ yín lọ́rùn Ọlọ́run ọba sí lára ẹ̀sìn yín torí ẹ̀ gbogbo eléyìí àti eléyìí àti eléyìí iná ni wọ́n bí òfin tí à ń pè ní kíni al-mashaqqatu tajlibu at-taysir pé gbogbo wàhálà gbogbo wàhálà máa bí ìdẹ̀kùn gbogbo wàhálà a máa bí ìdẹ̀kùn torí rẹ̀ ló fà á ló fi jẹ́ pé ọlọ́wọ́ bá ṣe qasru fi sọ́lá ó ṣe lófin fún wa ọlọ́wọ́ bò ṣe bẹ́ẹ̀ fún wa ńgbà wà ń lé gbàtà wà ń lé ọlọ́wọ́ bò ní ká dín iye òǹkà àwọn arákà sọ́lá àtùkù yàtọ̀ sígbàtà bá wà lórí ìrìn àjò pàápàá jùlọ tí ìrìn àjò yẹn tó bá mú ìbẹ̀rù dání ọlọ́run tí ẹ̀ wá tún ní ìbẹ̀rù ń bẹ́ẹ̀ kò sí bẹ̀rù ń bẹ́ẹ̀ òun ṣe lófin fún yín títí jọ́gbìn dàrú kìyàmà pé kẹ́ ẹ máa ṣe alqasru fi salat àrùpẹ̀ fọlọ̀. a ti sọ nípa hadithi ti alákọ̀ọ́kọ́ ilé ìta fáamú wa nípa pé gbogbo salawat àti tọ́lọ̀ wọn bá ṣe lọ́ràn yẹn lórí wa àkọ́kọ́ ṣíṣe lọ́ràn yẹn tọ́lọ̀ bá ṣe lọ́ràn yẹn ńṣe ló ṣe wọ́n ní rákà mélòó rákà méjì a ti sọ pé méjì méjì yẹn kò túmọ̀ sí pé gbogbo sọ̀làwátì márààrún ṣùgbọ́n túmọ̀ sí pé sọ̀làwátì mẹ́rin nínú márùn ọjọ́ rákà méjì méjì tí nǹkan mẹ́rin tí wọ́n bá jẹ́ uniform tọ́kàn bá jẹ́ pọ̀ yapa sẹ́mi pa lé pé gbogbo ẹ̀ bákan náà ni wọ́n rí kọ́ sọ yín tó láti sàmọ̀ yẹn rẹ̀ pé àyàfi kan ìtumọ̀ ọ̀rọ̀ Àìṣà pé gbogbo sọ̀làwátì ìgbà tó lọ́wọ́ bó ṣe lọ́rùn àyàn rákà ṣùgbọ́n ọlọ́run ọba ẹlẹ́dàá wa lẹ́yìn rẹ̀ lọ́wọ́ á fi kún sọ̀làwátì tá à ń ṣe nílé nígbà tá a sí lórí ìrìn àjò ọwọ́ á ṣe sọ̀làwátì tá a máa ṣe lórí ìrìn àjò kù sórí rákà méjì méjì tó eléyìí jẹ́ ètò síwájú tá a sọ nípa rẹ̀ àdìsí tó tẹ̀lé léyìí tó jẹ́ àdìsí Aisha kan náà anha wala nabi wa Muhammad sallallahu alayhi wa sallam kana yaksuru fi safar wa yutim wa yasumu wa wọn lánàá bí sallallahu alaihi wasallam wọn jẹ́ ẹni tó so wípé tó bá wà lórí ìrìn àjò tó bá fẹ́ ó lè ṣe kọ́sùrù tó bá sì fẹ́ ó lè pé àwọn àràkàáàtì sọ̀làwàtì tó bá ti jó ní rákà mélòó rákà mẹ́rin mẹ́rin bẹ́ẹ̀ táwọn ibi sallallahu máa ń bẹ lórí ìrìn àjò tó bá fẹ́ ó lè gbààwẹ̀ tó bá sì fẹ́ ó lè ṣàì gbààwẹ̀ eléyìí túmọ̀ sí wípé al-amru ala at eléyìí ń tọ́ka sí pé ọ̀rọ̀ ń bẹ lórí pé ìtúwọ̀ bá sàlẹ́sà ni tó bá pé tó sàlẹ́sà onípa ọmọ sí kọ́sùrù alhamdulillah tó bá sì jẹ́ pé tó sàlẹ́sà ìnípò fẹ́ pé sọ láti rẹ alhamdulillah tó bá pé tó sàlẹ́sà nígbà tó rìnrìn àjò lásìkò Ramadan onípa fẹ́ gbààwẹ̀ alhamdulillah tó bá sì jẹ́ pé tó sàlẹ́sà onípa fẹ́ gbààwẹ̀ al-amru al méjèèjì dọ́gba so eléyìí tó bá jẹ́ pàtó Ànábì sallallahu alaihi wasallam ló ti wá ó ń tọ́ka sí pé èyí tó bá ṣe nínú méjèèjì ó mú tó bá fẹ́ pé sọ̀láàtì rẹ̀ tó bá sì pẹ́ tó bá sì fẹ́ dínkù ṣùgbọ́n hadisi yìí kò fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi kò fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi nítorí pé ẹnìkan nínú àwọn ẹni tó gbà wá ó ti tọwọ́ bọ̀ ọtọwọbọ nípa pé Aisha ọsọpá anabi sallallahu alayhi wa sallam níta Aisha ń sọ ni pé tèmi bá ń bẹ lórí ìrìn àjò tèmi Aisha tí wọn bá ń bẹ lórí ìrìn àjò màmá pèsò láti mi màá sì máa gé kúrú màá máa gba àwẹ̀ tó bá wù mí màá sì máa sa ìgbà àwẹ̀ tó bá wù mí eléyìí ni tí Aisha sọ ṣùgbọ́n kó lè bá a ta ó lè bá a lóòrìn ẹnìkan náà tó wá pé ọlànàbì ni sàrùkẹ́yìn náà nìsín gbogbo pọ̀pọ̀lọpọ̀ ti ṣe rí nu tíṣẹ̀lẹ̀ kan bá ṣẹlẹ̀ lójú gbogbo wa bá ti ṣe wà ń bì báyìí ìbàdàn oníkálukú ọba máa sọ ìròyìn tó ṣẹlẹ̀ ń fẹ́ni tí ò sí ń bí àfikún ọwọ́bẹ̀ àdínkù ọwọ́bẹ̀ ẹni tí ó gbé déédéé bó ti ṣe ṣẹlẹ̀ yọ sọ wọn. sáà wọlé náà torí pé kálukú ọ̀fẹ́ sọ yọ ọ̀fẹ́ sọ débi kó àwọn ọmọ ṣe tẹ́kpéèr abẹ́ ẹ̀kọ́ ni <laughs> so ní tí ò ṣẹlẹ̀ wọ́n lọ ṣẹlẹ̀ àfikún ọwọ́bẹ̀ torí ẹ̀ ìní ọ̀kan náà àwọn olùmọ̀ wa sọ pé ọ̀rọ̀ àwọn èèyàn pẹ̀lú gbígbọ́rọ̀ ká wọn lápèjúwe rẹ̀ dà báyìí wọ́n ń tọrọ kan wá ṣẹlẹ̀ níbi tá a jókòó yìí báyìí tọrọ yẹn ò jù báyìí lọ tó bá fi lè kú lọ́dọ̀ ẹni tó ti jáde bọ́ sọ́wọ́ ẹni tó gbọ́ wọ́n fi kún díẹ̀ tẹ́nìkejì bá gbé fẹ́nìkẹta ọlọ́ọ̀ fi kún díẹ̀ tó bá fi adédò ẹni ọgọ́rùn-ún kọ́ à gbogbo mọ́sídìí yóò ní gbà mọ́ ẹni tó wá tọ̀dọ̀ rẹ̀ pilẹ̀ gan mọ̀ pé ṣé bó sì ṣe ṣẹlẹ̀ ni ẹ̀dá kan làmí lọ́yẹ̀ ìmọ̀ nǹkan kan mọ̀ yà ẹ̀wọ̀n jókòó bẹ́ẹ̀ ń darí nǹkan gbogbo ntọ́sẹ̀lẹ̀ ti kọjá àwọn àbí òye wa so bẹ́ẹ̀ ni táwọn èèyàn máa ń gbọ́rọ̀ ká tẹ́ máa ń gbọ́rọ̀ ká tó ti kó níbi tó ti bẹ̀rẹ̀ ah nígbà tí ìbá ìpadà wa bọ̀ ìwọ gán tọ́sẹ̀lẹ̀ sí un ò ní mọ tó ń ni pé gbogbo táwọn èèyàn bá ti yé sí ah pọ̀ ma ọmọ náà ó ma ọmọ ọmọ ó tún pọ̀ ma wàá ilé ò ní gbà ma. so nítorí ẹ̀ wọ́n fi kún kẹsì Aisha lọ sọ pé anabi sallallahu alayhi wa sallam ìdí ni pé anabi sallallahu alayhi wa sallam kò ṣẹlẹ̀ pé anabi rìnrìn àjò rí ọwọ́ apẹ́ sọ̀láàtì mọ̀lùkọ́ ẹ̀ ti rí sábàbí tí wọ́n fi máa ń mọ̀ pé ọ̀rọ̀ yìí ṣe bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tọ́lá ń sáré tí máa bá nàbí lọ rìn àjò ń gbogbo gbà kálukú wọn ní àdìsí tó gbà tó ní òun ọ̀tẹ̀ lánàbì sallallahu alaihi wasallam lórí ìrìn àjò kárí láyé kó ajẹ́ pé ànàbì ń pè sọ̀lá tọ́jú oníraka mẹ́rin kò ṣẹlẹ̀ rí. abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ Aisha wọn sọ pé tó bá fẹ́ apé tó bá sì fẹ́ kì í pé àá. ẹ sì mọ kíkì í ṣe gbogbo ìrìn àjò tánàbì sallallahu alaihi wasallam lọ ní Aisha ń tẹ̀lé torí ìyàwó lò ìyàwó tí ìtúnṣe ọ̀kan láàrin àwọn ìyàwó tó sì níyàwó tó ju ẹyọ kan lọ wàá ṣe ìmújẹ láàrin wọn ni wípé ọ tẹ̀lé mi ó ṣe sùúrù ẹ kọ sára pépà lọ́bẹ̀ èèyàn kẹlẹ fẹ́ mú lọ níyàwó mẹ́rin wàá kọ sí ara àwọn pépà mẹ́ta pé màá ṣe sùúrù màá bá ẹ lọ so ẹwà ẹwà ẹwà ẹwà rún àwọn pépà lọ́nà tẹ́nìkan òfin nílé kantọ́ wà ń bẹ̀ ẹwà dàrú dàrú dàrú dàrú kálukú mú kọ̀ọ̀kan ẹni tó mú màá ṣe sùúrù pé ní ó jókòó màá bá ẹ lọ so so <laughs> ṣe ẹ ṣàbòsí wàlá ẹ ṣàbòsí ṣe irú bẹ́ẹ̀ lànà bí máa ń ṣe láàrin àwọn ìyàwó rẹ̀ tí wọ́n á ṣe é ṣe ká pé gbogbo ìgbà náà màá bẹ́ẹ̀ lọ màá bẹ́ẹ̀ lọ náà ni àìsàn ọmọ mú sẹ́mi pípa kan wà tí ò ní bá nàbí sallallahu alaihi wasallam àyàfi ìrìn àjò tánàbí rìn tó kó gbogbo àwọn ìyàwó rẹ̀ lọ sẹ́ rántí rẹ̀ ìrìn àjò hajj gbogbo àwọn ìyàwó rẹ̀ ló kó lọ. eléyìí túmọ̀ sí pé àwọn náà ká múra o ọlọ́nkọ́ ràn wá lọ́wọ́ by the time tó ń bá lọ sí hajj kò mú ìyàwó rẹ̀ lọ nítorí pé ẹ̀yin náà ti rí i ìgbà tá à ń kà tá à ń sọ tá à ń kà tá à ń sọ ẹlòmíín yín mú kékeré ní ọmọ ọmọ atẹlóbìn lọ ìwà dúró owó yẹn sá tó bàbá tí lówó ọgbọ́n náà tẹ ọ bí ṣe sọ fáwọn ìyàwó wọn nù àmọ́ ní ọdún tó kọjá yìí ẹ̀yin náà rí tọrọ ra ṣẹlẹ̀ sá kò ní ìdìbò ọ̀sẹ̀ máa sọ fún yàn wọ́n wọ àwọn èèyàn ránṣẹ́ lé sá. wọ́n ní ẹ̀sí pẹ̀lú àwọn màhárìmù yín kọ̀sọ́kọ àbí bàbá àbọ́mọ àbẹ́gbọ̀n àbábúrò àbí bàbá bàbá ààrẹ nìkan ẹ̀yìn kan sápá bọ̀ ni lá rábẹ́ òfin ọlọ́ọ̀ ẹni tó bá ti ní maharam nǹkan hajj nǹkan kì sọ̀rọ̀ àyàn lórí ẹ̀. tọ́ Aisha radiyallahu anha kọ̀sọ́kọ́ ànábì máa ń ṣe torí ẹ̀ nítorí sọ ni pé òun fúnra òun tó ń bá wà lórí ìrìn àjò tó ń bá fẹ́ òun á pé sọ̀láàt tó bá sì fẹ́ òun á gé kúrú tó bá fẹ́ òun á gbààwẹ̀ tó bá sì fẹ́ òun á sa ìgbààwẹ̀. وقالت إنه لا يشق علي Aisha sọ pé kò ṣòro fẹ́mi àti kí ó méjì mẹ́rin ètò ẹ̀ka kí méjì tí wọ́n bá kí mẹ́rin kò ṣòro fún mi ọ̀rọ̀ mi lọ́rùn gbígbá àwẹ̀ lórí ìrìn àjò kò le fún mi ìdínú tó ń fi máa ń ṣe bẹ́ẹ̀. so bákan náà àṣírí pé Ànábì sallallahu alaihi wasallam ó rìnrìn àjò ọgbà àwẹ̀ ó sì rìnrìn àjò ọ̀sà ìgbà àwẹ̀ àmúna ló sọ fún wa pé laysa min al-birr as-siyamu fi as kò sí nínú ṣíṣe dáadáa pé ká máa gba àwẹ̀ nígbà tá a lórí ìrìn àjò kò sí nínú ṣíṣe dáadáa pé ká máa gbàwẹ̀ nígbà tá a wà lórí ìrìn àjò so ìdí nìyí tó fi jẹ́ pé tó dáa ni pé ká máa gbàwẹ̀ nígbà tí a wà lórí ìrìn àjò ṣùgbọ́n alukur'an fi hàn wá pé wa an tasumu khayrun lakum in kuntum ta'lamun tẹ́ bá lè gbàwẹ̀ ló lóore jù fún yín tẹ́ bá mọ̀ torí pé Ramadan kò sí repeat ní ìsìn ọjọ́ kan nu ló filẹ̀ tí ìwà ṣe bọ̀rúra kóbìnrin ṣe nǹkan oṣù àbóbímá ọwọ́n á fi ọjọ́ kan lẹ́nu Ramadan torí àárẹ̀ a àárẹ̀ tó jẹ́ ole o lè gbà àwẹ̀ àmọ́ sáré pé ìwọ ọ̀ságbà nítorí pé o àbí torí a bá bẹ̀rẹ̀ sí ní gbogbo ọjọ́ yòókù gbà àwẹ̀ só lè dípò Ramadan kan gbogbo ọjọ́ yòókù yàtọ̀ sí Ramadan mi lè dípò rẹ̀ lè dípò rẹ̀ Ọlọ́run torí ẹ̀ tẹ bá wo àdìsí ẹ̀rí kan sọ̀rọ̀ kan wọ́n sọ lárúbá kan wọ́n wàlmàfóòd wàlmàfóòd àn àìṣẹ̀tà tẹ bá sọ pé wàlmàfóòd nínú ilmu mustalah opposite rẹ̀ ní kíni aṣáàl opposite rẹ̀ ní aṣáàl eléyìí tí wọ́n máa ń pè ní almahfóòd òun lè tọ́ fẹsẹ̀ rinlẹ̀ èyí tó lẹ́tọ̀ọ́ sí kí á lò èyí tó wá jẹ́ pósìtì rẹ̀ tá a pè ní ṣáàdì yẹn òun kò tiẹ̀ lẹ́tọ̀ọ́ sí ká wò ó á ń bọ̀sibọ́sí pa àfi ṣiṣẹ́ wọn rò wa tó bá sọ pé wal mahfuz ó túmọ̀ sí pé òun èsè ṣáàdì àṣáàdì ò ní pé àdìsí yẹn kò dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ẹnìkan ló gbé dọ́dọ̀ ànábì yẹn ni kékeré ànábì sọ̀rọ̀ ànábì ló tì bọ́ abẹ́pá anabi ló sọ ó ti bọ abẹ́pá anabi ló ṣe anabi kọ́ ló sì ṣe ilé wọn ń pè ní shad opposite rẹ̀ tó fẹsẹ̀ rin lẹ̀ wọ́n máa ń pè ní kíni al so èyí tá a fi ṣiṣẹ́ òun náà ni pé ọ̀rọ̀ yìí kìí sọ̀rọ̀ anabi kìí ṣiṣẹ́ anabi ṣùgbọ́n ọ̀rọ̀ ta ni ọ̀rọ̀ aisha ni radiyallahu anha akhrajahu al-bayhaqi al-imam ló gbà wá eléyìí túmọ̀ sí pé tabaa lórí ìrìn àjò ìwúlọ́dà àjùnárí ṣé ká kọ́sùrù ni àbí ká ṣe itmam ká ṣe kọ́sùrù ló dájú kọ́dà a rí nínú àwọn olùmọ̀ tó sọ pé ọ̀ràn yẹn ni ká ṣe kọ́sùrù lórí ìrìn àjò a sì ráwọn tó sọ pé súnà ni torí kọ́ náà sọ pé falaysa alaykum junahun an taqsuru min as-salah kò sẹ́sẹ̀ lórí yín tẹ́ ẹ bá gé àwọn rákà mẹ́rin mẹ́rin kù tẹ́ ẹ dín kù sí méjì méjì so nafil haraj kò lè jẹ́ wájib pé kò sẹ́sẹ̀ lórí yín kò lè túmọ̀ sí pé nǹkan ọ̀ràn yẹn ni àbí òye wa eléyìí ni imáàmù Shafi'i sọ. tọ́ àwọn olùmọ̀mí àṣírí nu ẹni tó pè ní ọ̀ràn yẹn. hadithi mi tí wọ́n wá láti ọ̀dọ̀ Abdullahi ọmọ Umar ọlọ́run bá kọ́ yọnu sùn àti bàbá rẹ̀ wọ́n lánàá bí wà kí àti ọlọ́run bá kọ́ máa bá ó sọ yìí pé inna Allaha ta'ala yuhibbu an tu'ta rukhasuhu kama yakrahu an tu'ta ma'siyatuhu rawahu Ahmad wa sahhahahu ibn Khuzaymah wa ibn Hibban وفي رواية كما يحب أن تؤتى عزائمه. azaimuh. Ibn Umar ọlọ́nkọ́ yẹn sún àti bàbá rẹ̀ ọlọ́nàbí wa kí àti ọlọ́wọ́ bá kọ́ ọmọ bá sọ tó ṣe ń fún yín nípa rẹ̀ gbogbo nítorí bá ṣe dẹkùn fún yín nípa rẹ̀ ó nífẹ̀ẹ́ máa ṣe ẹ bá mú àpèjúwe mẹ́wàá wá nínú tẹ́ fi mọ̀ kọ́ ṣe dẹkùn fún wa ń pa náà. نعم كاس جمع بين بين الظهر والعصر لا كلاري وكيوا كاس سجمع بين المغرب والعشاء اها اما كوجو ميوا تو بي مان سين كوسو كوا كيرو را را را نعم التيمم تو باسومي قصر الصلاه dípò rákà mẹ́rin mẹ́rin káàkì méjì méjì tá a bá wà ní orí ìrìn àjò naam naam tá a bá lálàáfíà ká ṣe sọláàt bá a bá ṣe ní kápá máa jẹyè ẹlẹ́kẹfà naam ká eléyìí ń bọ́ ìdẹ̀kùn ìdẹ̀kùn ọlọ́wà mẹ́ oṣù oṣù ẹ̀ bẹ́ẹ̀. bóyá sá àti ṣe sí àwọn èèyàn tá à ń gbà rìn wọn ní ń wò báwọn dandan gbọ́dọ̀ pọ́gbọ́n àbí òye tí wọ́n rọ́ṣù lọ́nà tó àwọn òfin jẹ́ mọ́kàndínlọ́gbọ̀n àbúrò pé dandan ọgbọ̀n ni màá gbà ṣùgbọ́n lẹ́yìn kò sí dẹ́kun kankan bẹ́ẹ̀ oṣù nù kọjọ́ ọgbọ̀n àbíjọ mọ́kàndínlọ́gbọ̀n náà naam lẹ́kẹ̀fà naam wọ́n ti sọ nírìn nírìn pákó eléyìí kò sí dẹ́kun kankan mẹ́ ìdẹ̀kùn tó tó wà ń bẹ̀ ni pé fẹ́nu rẹ̀ lẹ̀kọ́ máa rùn sì sọ bẹ́ẹ̀ a ti sọ náà kọ́ máa gbá àwẹ̀ nítorí ẹ̀ jẹ́yẹ̀d náà ẹni tó fi àwẹ̀ lẹ̀ wọ́n ti sọ na. fífi jẹyẹt fífi omi pa ìbọ̀sẹ̀ aláwọ̀ náà yà tójú máa ń rọ̀ kí òun léyìn ẹsẹ̀ sọ láti léyìn o ẹsẹ̀ sọ láti léyìn o náà okùn méjì. eléyìí tẹ́lẹ̀ náà ọlọ́run kò sí kò sí kò sófin tó sọ báà wọ́n lọ́lọ́ kírètì ẹ̀ kò sí nǹkan tó sọ báà náà ẹ mú wa okùn méjì ẹni tó ń jẹ ha lọ́nà ọ̀fun tí ò rí nǹkan ká àfọ́tí tó lè gbé kúrò náà òfin ṣẹ̀rí àgbà bẹ̀ ó rí nǹkan kan tó dàbí omi tó lè fi gbé kúrò kò sí tó burú mbẹ̀. náà jẹ́ yéèd jẹ́ yéèd wọ́n ti mọ́lẹ̀ tẹ̀ wá wá. ẹni tí orí jẹ tí ó jẹ àfikúnbetì ẹran àfẹlẹ́dẹ̀ òbúrúkọ jẹ kó fi gbẹ̀míró gbogbo eléyìí bẹ lábẹ́ ìdẹ̀kùn ọba ń fẹ́ àdìsí anábìnú sallallahu alaihi ọba ń ẹ máa ṣàǹfààní lára ń tó fún yín nípa ń tó fún yín nípa

ipe ńgbà tó bá tún àlùwàlá ṣe mọ́ bọ́ ìbọ̀sẹ̀ rẹ kàn fọwọ́ pa ni ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ wọ́n á ní ká ah, ẹ dúró bí ọmọ fọpá fọpá kí ni káàdì à wọ́n rò pé yé wa eléyìí ọ̀fẹ́ ńtọ́lọ́wọ́n bá ṣe ń dẹ́kun fún un ẹni tó bá sì lọ́wọ́ ọ̀fẹ́ ńtọ́lọ́wọ́n ṣe ń dẹ́kun sẹ́wọ̀n pé yóò tẹ́rí gba ńtọ́lọ́wọ́n ṣe ní wàhálà so bákan náà ẹnìkan Ọ ń bẹ nípò pé kò sóúnjẹ mọ́ ṣùgbọ́n òkú ẹran níwájú rẹ̀ wọ́n á ní òhun òkú ẹran à òkú ẹran ò lè jẹ́ tí ó sì ṣetán láti tẹ́rí gba ikú tó tí wọ́n ṣe bẹ́ẹ̀ fi yà jí ọ pẹ̀lú tó fi ṣekú para rẹ̀ hàn torí pé ọlọ́run tó jẹ́ iná ló ló fi ṣe kíni fi gbẹ́mìí rẹ̀ fáìdá àwọn olùmọ́ra sọ pé nítorí ọlọ́ọ̀ gbọ́dọ̀ jẹun tí ò bá sí túláàsì tí ó ti ọ lọ sídìí jíjẹ rẹ̀ tó o bá fi lè náà mọ̀ pọ̀ kò sí túláàsì tí ó ti ọ lọ sídìí kọ jòkó ẹran kò sí túláàsì tí ó ọ lọ sídìí kọ jẹlẹ́dẹ̀ ọwọ́ àlọ́ jẹ́ pé náà fẹ́ dánwò ó sì gbà ṣùgbọ́n wọ́n ní bá pé kó ló tìyàn lọ sídìí jíjẹ rẹ̀ wọ́n ní gbogbo aburú àtàìdá tíyàn lè tara jíjẹ rẹ̀ kó ọlọ́wọ́n bó ti ṣe ìmúùnù kásáré èèyàn tó yẹ pé ọlọ́wọ́n fi ti aburú dànù kódà ńṣe ni ó dàbí ìgbà tó ṣe pé n tó lọ ń jẹ n tó lọ ń jẹ tí ò ní ṣe ọ léṣe rárá ẹ wò kí ọlọ́wọ́n bá ti tó ọlọ́run tó ní kọ́ ọmọ jẹ́ nígbà tí ò sí túláàsì òun náà ló ní kó jẹ́ nígbà tí túláàsì wà torí ọlọ́run nífẹ̀ẹ́ sí kẹ́ẹ̀sẹ̀ tó ṣèdẹ̀kùn fún yín nípa rẹ̀ kí bó ti ṣe kórìíra kẹ́ẹ̀sẹ̀ tó ṣe léèwọ̀ fún yín lẹ́ẹ̀kìn ẹjẹ́ lọ bẹ̀rù ọlọ́run nítorí ọba ọba ṣèdẹ̀kùn fún yẹn nípa rẹ̀ yín pọ́lọ́ ṣèdẹ̀kùn fún yẹn nípa rẹ̀ o mo rò pé yé wa wọ́n ń bẹ nínú àwọn èèyàn tí wọ́n mọ̀ ṣẹ́ lọ́n tí wọ́n mọ̀ sọ pọ́lọ́ ti mójú kúrò fóun nípa eléyìí ìyẹn ń ṣe zìnnà ní ìṣẹ́lẹ̀ ah, ọlọ́run ti yọ̀ǹde léun fóun ìyẹn ń jáde ó lè máa níyì à ah, ọlọ́run ti yọ̀ǹde léwu fún ilẹ̀ làmámà ni ó ní gbogbo eléńbẹ lábẹ́ ẹsẹ̀ kéékèèké lọ́dọ̀ tó a'udhu billah ìyá gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o torí sẹ́yìn bá ṣe bẹ́ẹ̀ ó ti fi ẹnu ara rẹ̀ sọ ntọ́lọ̀ ń ṣe léèwọ̀dẹ̀ tọ́ fúnra ara rẹ̀ nu ẹni tó bá ṣe bẹ́ẹ̀ káfà ó di kèfèrí nù ọ̀wé ìtọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ fún ọ orí rẹ̀ lódò ẹnì kan ò ní sọ yìí pé ńgbà tánàbí sallallahu alaihi wasallam tó ti láǹfààní àti fẹ́yàwó mẹ́sàn-án àjẹpẹ́dẹ́kùn bẹ fún wa lọ́dọ̀ ọlọ́run wípé a lè fẹ́ jùyàwó mẹ́rin lọ a'udhu billah ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tí tó fọwọ́ gbáyà pé bẹ́ẹ̀ lórí fakọ́tí káfà onítìǹdì kẹfẹ́rí níbo ni ìdẹ̀kùn náà dé tó dúró mẹ́rin péré ni bá kọjá mẹ́rin kọ̀tọ́ wọ́n á bí ọ lórí pé mélòó ni ìyàwó bàbá rẹ̀ mẹ́fà péré náà ni ẹ́ a'udhu billah wọ́n sọ pé ìyàwó mẹ́rin àlè méjì torí pé kò sí ààyè fún kí ìyàwó tayọ mẹ́rin tàbí òfin ọlọ Ọlọ́run bá ń fẹ́ kí ẹ máa jàǹfààní tó ṣèdẹ̀kùn fún yín nípa rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe kórìíra kí ẹ máa ṣe tó ṣe léèwọ̀ fún yín ìjẹ́ tó lè bá wa ó wá nínú rìwáyà kan. wípé kama yuhibbu an tu'ta azaimu inna allaha yuhibbu an tu'ta rukhasuhu kama yuhibbu an tu'ta azaimu ọlọ́run bá ń fẹ́ ikíkẹ́ máa ṣe ń tó ṣe dẹ̀kun fún yín láti ṣe látàrí ìdíwọ́ kan gẹ́gẹ́ bó ti ṣe nífẹ̀ẹ́ sí kẹ́ máa ṣe tó ṣe lófin fún yín nígbà tí ò sí ìdíwọ́ èyí tó ṣe lófin tó fi ṣèdẹ̀kùn fún yín torí ìdíwọ́ ọlọ́run fẹ́ kẹ́ ẹ máa jàǹfààní ẹ̀ gẹ́gẹ́ bí tí ṣe máa tún fẹ́ pé kẹ́ ẹ máa ṣe tó ṣe lófin fún yín nígbà tí ò sí ìdíwọ́ tó dàbí ìgbà tí ó le gbogbo ẹ̀ lọ́lọ́run bá ń fẹ́ kẹ́ ẹ máa ṣe tí dẹ́kun bá wà kó ṣe tí ò bá sí dẹ́kun kó tún ṣe tọ́lọ̀ ni kó ṣe ọlọ́run bá ń fẹ́ bẹ́ẹ̀ torí ẹ̀ nínú ṣẹ̀ríà pàtàkì jùlọ nínú ilmi usulil fiqh nǹkan méjì tó ti wá nínú ẹ̀gbà wáyìí ó ní í ṣe pẹ̀lú al-ahkami ash-shar'iyyati òun náà ni ar-rukhsatu wal-azimatu ar-rukhsatu wal nǹkan méjì yẹn ó ń bẹ nínú ntakẹ́kọ̀ọ́ nínú usulul fiqh ní bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ usulul fiqh níbi tí wọ́n ti ń sọ nípa al-ahkam níbi tí wọ́n ti ń sọ nípa al-ahkam torí náà a ní ahkam oríṣi mẹ́ta àwọn òfin tó wà nù ṣẹ̀ríà oríṣi mẹ́ta ni wọ́n ọ̀kan à ń kí wọ́n ní al-ahkamu shar'iyya àwọn òfin ṣẹ̀ríà ẹlẹ́ẹ̀kejì à ń pè ní al-ahkamu taklifiyya àwọn òfin tá a ti la nǹkan bọ̀yàn lọ́rùn either do or don't do eléyìí wọ́n ń pè ní kíni tẹkìlìfìyà ẹlẹ́kẹta wọ́n ń pè ní alahkamu alwọ́dọ̀ọ́yà alahkamu alwọ́dọ̀ọ́yà àwọn òfin tọ́lọ̀ ń ṣe gẹ́gẹ́ bí àmì àwọn òfin tọ́lọ̀ ń ṣe gẹ́gẹ́ bí àmì tẹ́wárí àwọn èyí tó jẹ́ alahkamu taklifiya òfin tó ní í ṣe pẹ̀lú ń ta làbọ̀ yẹn lọ́rùn àwọn náà ní tẹ́pẹ̀ ní wájib abẹ́ ìgbọ́rí wọ́n sọ pé wájib wajibatul wudu faraidul wudu oríṣi kanu sọ pé wájib fard ó túmọ̀ sí pé compulsory ó gbọ́dọ̀ sí ẹ̀kọ́ làbọ̀ yẹn lọ́rùn you must ẹlẹ́ẹ̀kejì ó ní mandúbẹ̀ mandúbẹ̀ eléyìí tá à ń pè ní kíni sunna tó tún máa ń jẹ́ mustahab tó tún máa ń pè ní fadila eléyìí ní jẹ́ kíni mandúbẹ̀ ó tó tẹ̀lé wájib ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà ni mubah mubah tó fẹ́ ṣe tó fẹ́ má ṣe kọ̀sẹ́sẹ̀ nínú àìṣe kò sí ládánù ṣíṣe. ẹlẹ́kẹ̀rin ó ní haram haram èdè wípé ọ̀gbọ̀dọ̀ sí o ọ̀gbọ̀dọ̀ sí àwọn èèyàn púpọ̀ láwùjọ tiwa wọ́n máa ń fojú di haram yẹn torí ẹ̀ ló ṣe jẹ́ pé ntí èsè kúfúrú tó haram àwọn ni kúfúrú. torí wọ́n ti fojú kéré haram ga haram lásán àní kúfùrù shirk so that àwọn èèyàn fi sá fún rárá lábẹ́ òfin ọlọ́run ní ò bá jẹ́ bákan wọn gbọ́dọ̀ pé bẹ́ẹ̀ o sẹ́wọ̀n pé nítọ́lọ̀ ń ṣe léwọ̀ oníwà á ń tẹ kúlú alọ́láhi máa lẹ́ àti àlẹ́mú ẹ gbọ́dọ̀ sọ nípa ọlọ́run tẹ́ mà nínú tọ́lọ̀ ń ṣe léwọ̀ haram òun ló ń tó gbọ́dọ̀ ṣe tó bá ṣe ìnìtọ́jú ọ̀ràn yẹn pé ọ̀ gbọ́dọ̀ sí tó o bá sí ọ̀sẹ̀ lọ. ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni makro makro àdúpẹ́ fọlọ́n pé gbogbo yín ti ha àwọn òfin ṣẹ̀ríà oríṣi mélòó ni oríṣi mélòó wájib mandub mubah haram makro wájib yẹn òun náà wájib náà ni kí ni fọ́ọ̀rù tó máa ní wájib òun náà ni fàríyìbọ̀ òun ni fọ́ọ̀rù. lọ́dọ̀ àwọn míì wọ́n ní yàtọ̀ wà ẹ̀sájà dúnbẹ̀nbà. sẹ́wárí rọ́ọ̀sọ̀ àti àti àzímẹ̀ tó wá lónìí òun wá bẹ́ alahkamu wọ̀dọ̀ọ́yà àwọn tó lọ ń ṣe lámì àmì àmì àmì àmì. gẹ́gẹ́ bí wọ́n sì sọ pé kìnnìkan short short condition àmì lòun òfin tó jámì bẹ́ẹ̀ náà ni rọ́ṣọ àti àzima abẹ́ kí lọ́wọ́ abẹ́ àmì. sẹ́wárí èyí tá a pè ní tẹkìlìfíyà yìí tá a pè lóríṣi márùn-ún àtàwọn ètò jámì yìí tá a bá pa wọ́n pọ̀ mọ́ra wọn àwọn lọ́jẹ́ta alákọ̀ọ́kọ́ tá à pè ní alahkamu asharaiya. a pé asharaiya tẹkìlìfíyà plus wọ́dọ̀ìyà. sọ ni làwọn òfin tó wà nù sẹ̀rí àtiwáyìí téèyàn sì gbọ́dọ̀ mọ̀ nípa rẹ̀ tó bá fẹ́ máa sọ òfin ọlọ́run fáwọn èèyàn torí ẹ̀ ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí kẹ́ ẹ ṣe àwọn nǹkan tó ṣe dẹ̀kùn fún yín nípa rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe nífẹ̀ẹ́ sí kẹ́ ẹ máa ṣe èyí tí ò sí dẹ̀kùn níbẹ̀ ó nífẹ̀ẹ́ sí kẹ́ ẹ máa ṣe tó ti ṣe dẹ̀kùn fún yín nípa rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe kórìíra kẹ́ ẹ máa ṣe ìtọ́ jẹ́ ẹ̀ṣẹ̀ tòlẹ́ ìtumọ̀ sí pé ńgbà tó wà lórí ìrìn kí la wá rí mú tó rádìsì ìrìn là ń sọ yìí kí la rí níbẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ sí kó o ṣe kọ́sùrù nígbà tó wà lórí ìrìn àjò kí ẹ bó ṣe nífẹ̀ẹ́ sí pé kó o pé sọ láti rẹ nígbà tó wà nílé mo rò pé yé wa ọlọ́run nífẹ̀ẹ́ sí kó o ṣe kọ́sùrù nígbà tó wà lórí ìrìn àjò gẹ́gẹ́ bó ti ṣe kórìíra pé kó ọmọ kírun rárá mo rò pé yé wa kullu dhalika kana sayyi'uhu 'inda rabbika makruha gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yìí báyìí aburú wọn lọ́dọ̀ ọlọ́run tá a ọlọ́run kórìíra kọ́ ọmọ ṣe sọ́láàt torí pé ní tí bá ti ṣe sọ́láàt káfàr àbí òye wa ọlọ́run sì ń fẹ́ kó o di ìdẹ̀kùn mú kẹ́ bó ṣe ṣe dẹ̀kùn fún ọ. àkàràwọ̀ kò mọ̀ wá ọ̀padà hàn sóbìnrin kan ti ń ṣe nǹkan oṣù igi láàrin ọjọ́ mẹ́fà tó ń fi ṣe nǹkan oṣù yẹn ẹ̀jẹ̀ dá fún twenty four hours rí odidi ọjọ́ kan gbáko òun sì ṣe sọ́láàt nínú rẹ̀ ọwọ́ abéèrè àwọn aṣọ gbogbo sọ́láàt twenty four hours tó bọ́ sáàrin yẹn lọ gbọ́dọ̀ ṣe arọ́ kan àbí la ilaha illallah àwọn sọ pé kí ni muhammadu rasulullah ọjọ́sí sì lọ múra kọ́ lọ sí àwọn sọ láti kẹ́kẹ́ ọ̀dà ọlọ́run ọba ń fẹ́ kọ́ jàǹfààní tó ṣèdẹ̀kùn fún ọ nípa rẹ̀ ìjọ márùn lásọ̀ láti fa ìjọ márùn kò sí ṣùgbọ́n ti hàn pé nǹkan oṣù ajẹ́ pé ìjọ yìí yóò san padà àbí bẹ́ẹ̀ kọ́ ni inna Allaha yuhibbu an tu'ta rukhasuhu kama yuhibbu an tu'ta azaimuhu gẹ́gẹ́ bó ti ṣe fẹ́ kọ́ máa ṣe tó ṣe dẹ̀kun fún yín nípa rẹ̀ bẹ́ẹ̀ náà ni ń fẹ́ kẹ́ máa ṣe tí ò sí dẹ̀kun bẹ́ẹ̀ pẹ̀lú báyìí àti báyìí náà láti rárẹ̀ tẹ́ náà wọ̀ àmọ́ sọ pé ah, èmi ò mi gẹ́gẹ́ bí ẹnìkan mi ní sọ́ọ́ à kò èyí lọ́wọ́ afẹ́ san kí èèyàn san láyé lọ́sẹ̀ pẹ̀rẹ̀ o tó o bá dúró dàlù kíyàmà wàhálà ńlá ni wàhálà ńlá ni ọjọ́ bó ṣe jẹ́ ń bẹ̀ o. ó wá lọ sí orí àdìsí kan nínú àwọn àdìsí tó yẹ pé wọ́n ń ṣàlàyé nípa tí máa dá wàhálà púpọ̀ lẹ̀ abẹ́yìn náà mọ̀ nípa safar sọ̀látùl musafir sẹ́wọ̀n kébìrì kan máa wá gbogbo ògbà pípé irú bó la lè rìn lọ báwo ló ṣe jìnnà tó tá a fi lè ṣe kọ́sù ẹni máa pe láti Òṣogbo dé Ògbómọ̀ṣọ́ láti Òṣogbo dé Ìwó àbí ẹ̀kọ́ ni láti Ìbàdàn dé Ìlọrin tá a lè ṣe kọ́sù dáadáa mọ̀nà ọ̀dà láti Ògbómọ̀ṣọ́ dé Ìlọrin kọ́ ẹnì kan pè rárá ẹnì kan gbà náà abẹ́yẹn ò tí gbọ́rú ẹ̀rí ẹnì kan pè dódò ọba fà. ẹnì gbogbo ọbara ahụ bàbá o nínú ìgboro pé à kíni ṣèbí òun náà ti ra àti ra rìn náà mo rò pé ti gbọ́rù nǹkan bá ń rí kókó ọ̀kánu kókó tó wà nù báàbù yìí nù kókó mi tó wà ń bọ̀ ìjọ mélòó gan ni náà rí pé náà tó ǹjẹ́ kátó lọ bẹ̀rù apá láàrin àwọn olùmọ̀ Islam gbogbo ẹni fẹ́ rìnrìn àjò tí ìrìn yìí tó jẹ́ ìrìn àti tẹ̀lé tọlọ́n bóyá wájibù ni o àbí màndó ti gbọ́ lẹ́ẹ̀kan ìrìn àjò ìrìn àjò tá a sì rìn lọ síbẹ̀ náà kọ́ ọ̀ràn àyàn níjọ́ ọba ti lọ́nà owó tó fi lọ síbẹ̀ mẹ́jálè ọ̀dà ìrìn àjò hajj ò ṣe hajj rí ọ̀ràn àyàn ni. tọ́ lílọ sí ìrìn àjò yìí báyìí ọ̀ràn àyàn ni ìrìn àjò míì wà tó jẹ́ súnà tó jẹ́ súnà tí èso ọ̀ràn àyàn. bí kéèyàn fẹ́ lọ sí mọ́ṣáláṣí ànábì súnà ni kó o lọ sí mẹsàlásì ànábì sallallahu alaihi wasallam kó o lọ sí sọ láti ń bẹ tọ tí ìrìn àjò tó dá jẹ ìrìn àjò tó bófin Ọlọ́run ọba mu àbótí ẹjẹ mú bá kò sí láńdá mẹ kò sẹsẹ ń bẹ bí ẹni tí ń lọ rajà àbí ń lọ tajà so tí ìrìn àjò tó bá ti jẹ ètí òtakùtọ lọ ẹni tó bá rin irú ìrìn àjò yìí kò burú sí kọsùn kò burúkọ pa sọ̀látò dúró àti asiri pọ̀ kò burúkọ pa magrib àti ìṣáì pọ̀ kò sì burú kọ́sá ìgbà àwẹ̀ lásìkò Ramadan ó sì tọ́ ike máa fọwọ́ pa ìbọ̀sẹ̀ rẹ̀ taláwọ abólówù fún ìjọ mẹ́ta òru àtọ̀sán ìjọ mẹ́ta that is seventy two hours bákan náà ọtọ́ ike kọ́ ní tiwọn máa yẹn rántí là lórí ràkúnmí rẹ̀ lórí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ lórí ẹṣin rẹ̀ nínú mọ́tò rẹ̀ ọ̀tọ̀ kọ́mọ yẹn náfìlà ń bẹ̀ ìyẹn tó bá yẹ kó rìn àjò yẹn ọ̀tá kù tọ́lọ̀ gbogbo ń tọ́lọ̀ ń ṣe ní dẹ́kun fárin ìrìn àjò ọ̀tọ̀ sọ̀nà ṣùgbọ́n tí ìrìn àjò bá jẹ́ ìtàn fi sẹ́lọ̀ bí kò jẹ́ ìrìn àjò tó jẹ́ haram bí kéèyàn máa lọ láti lọ bẹ ẹnìkan tí wọ́n sin sí sàárè ní Senegal pípé ọ̀fẹ́ lọ bẹ́ẹ̀ kó ṣe dáadáa báyìí báyìí báyìí fún ọ ìrìn àjò yẹn kí lorúkọ rẹ̀ haram àbí kí ìrìn àjò yẹn tó jẹ́ pé mọ̀kúrú ni ìrìn àjò tí ò dáa ni bí ẹni tó fẹ́ rìnrìn àjò láti bíi lọ sí Àbújá lọ sí Kàlàbá láti lọ wòran bọ́ọ̀lù ìrìn àjò orí ẹlẹ́yìn mọ̀kúrò ni. tọ́ ǹjẹ́ ẹni tó wá rìnrìn àjò torí àti lọ dáná ńkọ́ kí lórúkọ rìn àjò rẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ haram ẹni tó rìnrìn àjò lọ sí Las Vegas láti lọ ta tẹ́tẹ́ kí ni ìrìn àjò rẹ̀ haram ẹni tó rìnrìn àjò. láti lọ sí France láti lọ wo àwọn hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì tọkùnrin àti obìnrin tí máa ń rìn hòhò kí ni ìdájọ́ ìrìn àjò rẹ̀ haram àìmọye irú ẹ̀ dákẹ́ kálukọ́ sọ ambition àbáníyà rẹ̀ fún ọ ní airport ni kí ni ń gbé lọ ọgbọ oríṣiríṣi ẹ wallahi ọgbọ oríṣiríṣi ẹni tó rìnrìn àjò lọ sí Mecca, lásìkò hajj nítorí àti lọ rí àwọn èèyàn lápò nígbà tí wọ́n ṣe tọ́wáf àìmọye kí ni ìdájọ́ ìrìn àjò rẹ̀ haram irú àwọn eléyìí sáwọn náà wọn kọ́ sùúrù ìyapa láàrin àwọn olùmọ̀ a rí inú àwọn olùmọ̀ tí wọ́n sọ pé rárá o kò sí kọ́ sùúrù torí pé ọlọ́run ọba wa sọ yìí pé. فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه so ó wá túmọ̀ ó pé ẹni tí túláàsì tó bá mú láti ṣe tí ọlọ́run ọba ṣe léèwọ̀ láì jẹ́ pé àgbèrè ló mú ṣe bẹ́ẹ̀ láì jẹ́ pé àti dìtẹ̀múfin ọlọ́run ló mú ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní kò ṣẹ̀ṣẹ̀ lórí ẹ̀ àwọn olùmọ́ni àyà ìtọ́ka sí pé ẹni tí ó bá wá jẹ́ bẹ́ẹ̀ ńkọ́ ẹ̀ṣẹ̀ wà lórí ẹ̀ torí ẹni tó bá rìnrìn àjò láti sẹlọ́n kò sí àyè fún ààyè ọgbà wánu sẹ̀ríà láti tún palẹ̀ síbẹ̀ rántí òfin tá a sọ mbẹ̀ yẹn bilmaasi la tunalu rukhas bilmaasi la tunalu rukhas látàrí pé yẹn dẹ́ṣẹ̀ wọ́n yìí ṣèdẹ̀kùn fún yẹn kólekóle ní fọ́daràn mo rò wa torí rẹ̀ èèyàn ò lè jọ́ daràn ká tún wá máa pọ́nlé pé ẹ máa wọlé o ẹ máa rọra pé kí ni bó lọ rò pọ́n bọ̀ tó bá kó tó padà abórí ẹ̀ dàrú ni mo rò pé yé yín àmọ́tàrán rẹ̀ ẹ máa wọlé o ẹ máa pé ah, àsìkíyàn ọjọ́ daràn tún pàtàkì ṣùgbọ́n ẹ máa wọ́n tẹ̀síwájú ni èèyàn á sọ pé bó lọ rò bọ̀ tó tún gbé ẹsẹ̀ kan náà ah, mo òun tẹ́kun torí ẹ̀ látúná ló rọ́kọ̀s ẹsẹ̀ kìí jẹ́ ká níyì ẹsẹ̀ kìí jẹ́ ká lápọ́nlé ẹsẹ̀ kìí jẹ́ ká ráǹfààní jẹ. ilé ìlọ́dọ́gba jù àmọ́ olùmọ̀mí wọn sọ pé kò sí yàtọ̀ kò bá jọ dáràn kò bá jọ dáràn sọ ọ̀rọ̀ nípa kọ́sùrù kò sọ pápá àwọn ọ̀daràn nígbà tí súnà sọ kò sọ á ah, sọ pé ah, rárá kò yẹ ká kófin wà fáwọn ọ̀daràn kó o kéèyàn jẹ́ pé èèyàn lọ pààyàn ẹ̀sùn tó ní kọ́ máa kọ́ sùúrù àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin èèyàn lọ jalè ẹ̀ tó ní kọ́ kọ́ sùúrù kọ́ sùúrù báwo so ilé ìjọba oṣù jẹ́ mẹ́rin. lẹ́yìn wá gba náà hadithi anas ibn malik radiyallahu anhu oníkanna rasulillah sallallahu alayhi wa sallam idà kharaja masirata thalathati amyalin aw farasixa sallá rak'atayn rawahu muslim anas ibn malik radiyallahu anhu ọlọ́nàbí wa sallallahu alayhi wa sallam tí máa ń rìnrìn àjò tó bá ti jáde lódiwọ̀n ìrìn mẹ́lì mẹ́ta àbó jáde lódiwọ̀n farsakh mẹ́ta ànábì máa bẹ̀rẹ̀ pẹ̀lú mímamú rákà méjì méjì wá dípò mẹ́rin mẹ́rin fáwọn sọ̀làwátì tó jẹ́ àbí rákà mẹ́rin mẹ́rin. yẹra agbọ́yé báyìí agbọ́yé kànú òrùkọ ẹran ti bá a ṣe túmọ̀ rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ọjọ́ ẹni tó ṣe pé tó bá ti jáde rìnrìn mẹ́ẹ̀lì mẹ́ta àbí ìrìn fọ́rọ́sọ́kù mẹ́ta a máa bẹ̀rẹ̀ pẹ̀lú mímọ mùsọ̀làwàt àbí mẹ́rin mẹ́rin wá ní rákà méjì méjì kan àgbọ́yé kejì ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ ẹni tó ṣe pé tí ó bá rìnrìn àjò mẹ́lì mẹ́ta àbí fárúsáàkù mẹ́ta kíkí ni wọ́n máa kí àwọn sọ̀làwátì tó jẹ́ àbí rákà mẹ́rin mẹ́rin ní rákà méjì méjì sẹ́ẹ̀tì rí yàtọ̀ à ta ló rí yàtọ̀ sẹ́yìn rí la ilaha illallah. lẹ́ẹ̀kejì pé ó wá ti ní ní máìlì láti yé ẹ̀mí máìlì mẹ́ta. ọ̀ ò tí ì ṣàlàyé dáadáa alákọ̀ọ́kọ́ yẹn ó bá ti jáde máìlì mẹ́ta ṣé máìlì mẹ́ta náà lọ fẹ́ rìn àbí jù bẹ́ẹ̀ lọ jù bẹ́ẹ̀ lọ. sẹ́yẹ àdìsí yẹn oríṣi àgbọ́yé méjì tó wà fún lọ́dọ̀ àwọn olùmọ̀nù àwọn kan sọ yìí pé káyọ̀dé sallallahu alaihi wasallam ń bá rìnrìn àjò kò ní bẹ̀rẹ̀ sí ní ṣe kọ́sùrù ṣáájú kó tó rìn tó máìlì mẹ́ta àbí farisahu mẹ́ta kìí ṣe anas ní sọ pé máìlì mẹ́ta àbí farisahu mẹ́ta torí òun máa ń tó ṣẹlẹ̀ dájú ọ̀kan náà tó gbà wá tó gbà wá tó gbà lẹ́yìn anas kó tó di gbọ́n dọ́dọ̀ anas ilẹ̀ nìkan ṣe yè méjì ṣé máìlì mẹ́ta ni anas pé ni àbí farisahu mẹ́ta ẹ̀ wá ní ah, àwọn òkúkú mọ farisahu mẹ́lì lẹ́ẹ̀ láàmú fa àìsí máa máìlì náà mọ̀ kí láwọn mọ̀ kìlómítà fa <laughs> so farsakh ẹyọkan farsakh ẹyọkan máìlì mẹ́ta ló jẹ́ sẹ́yìn wa ajẹ́ pé farsakh mẹ́ta yẹn máìlì mélòó nu sẹ́yìn pé yàtọ̀ ó jìnnà síra wọn ó dàbí etí sí gìgísẹ̀ ni torí ẹ̀ máìlì mẹ́ta àbí máìlì mẹ́sàn-án. wọ́n yí táwọn ẹbí bá ń rìnrìn àjò àgbẹ̀yẹ alákọ̀ọ́kọ́ nù kò ní bẹ̀rẹ̀ sí ní ṣe kọ́sùrù àfi tó bá kọ́ rìnrìn máìlì mẹ́ta sílé àbí máìlì mẹ́sàn sílé ẹni tó ṣe èméjì lọ dálẹ̀ ọ̀dà kejì tí bá rìnrìn àjò máìlì mẹ́ta o ìní máa ń ṣe kọ́sùrù lórí iyèméjì máìlì mẹ́sàn-án o ìní máa ṣe kọ́sùrù mo rò pé yé so alákọ̀ọ́kọ́ ló ṣe déédéé ìpè tí Ànábì sallallahu alaihi wasallam bá rìnrìn àjò kò ní bẹ̀rẹ̀ sí ní ṣe kọ́sùrù títí tí yóò fi rìnrìn máìlì mẹ́ta ẹ sì rí pé tí a máa ń ṣàlàyé náà á nígbà wo lọ bẹ̀rẹ̀ kọ́sùrù wàá bẹ̀rẹ̀ kọ́sùrù ni lẹ́yìn ìgbà tó o bá fi àwọn ilé tó wà nínú ìlú tó ń gbé sílẹ̀ torí pé jẹ́nẹ́rálì ọpọlọpọ ìlú òun gán fúnra ara rẹ̀ kò gùn tó máìlì mẹ́ta láwọn ààyè tẹ́lẹ̀ o torí pé nínú rìwáyà kan torí sọ yìí ni àwọn rìwáyà tuntun wá tuntun sàlàyé lè pọ̀ gan. Malik ó nígbà tá a wà Madina àdìsí náà ní sàlàyé nínú rìwáyà mi ó nígbà tá a wà nínú Madina tá a lọ sí Mẹ́kà akísọ̀lá tó dùn ní akí raka mẹ́rin pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam bàtà wá jáde tá à ń lọ abáde zulhulayfa ní miqat níjọ́ yẹn <laughs> ẹ̀yìn lẹ́yìn ìlú lọ́lọ́lọ́ bó madina wà ń bọ̀ ní zulhulayfa ó dínà já torí pé iwájúwájú lọ ẹ ti fi kùbá gan sẹ́yìn lọ́lọ́ kẹ́ẹ̀tó dé zulhulayfa tọ́ gbàtà àwọn adé zulhulayfa àwọn kí salatul asr àwọn akínraka méjì àlàyé àdìsìn ní Madina akí sọlátù zuhur ní raka mélòó mẹ́rin gbàtà adébúlù Hulaifa akí ní raka mélòó méjì torí ẹ̀ lọ́kàn nínú àwọn olùmọ̀ tó ṣe sọrùhù àdìsìn yìí láyè sìn ọ̀kan náà olùkọ́ jami'a islamiyya tó ṣe tíra tó fi ṣe ṣọ́rù àdéfì gbogbo tíra ìlú náà ṣe ṣọ́rù ó ní kíkí sọ̀lẹ́tù làásù níbi Hulayfa tàbá wò bí lù ṣe rí lónìí tonti pé kò ju máìlì mẹ́ta náà lọ sínú ìlú ńgbà yẹn máìlì kìlómítà mélòó náà nu máìlì náà rí one point six times three hmm? four point eight kásàpé five five kilometres sí gbòòrò olùmọ̀yẹ́ ń sọ pé tàbá wò lónìí a pé kò burú ká ti bẹ̀rẹ̀ kọ́sùrù nígbà àtúntì fàwọn ilé tó wà nù lù sílẹ̀ àwọn lópin ìgbà tó ní pàǹtí ń lọ ìsèpèsè ń tọ́ lọ gáràjì o mo rò pé yé wa ó ti wọ gáràjì ẹ ti wọ mọ́tò mọ́tò ti sí ṣùgbọ́n mọ́tò ti fi gbogbo ilé inú ìlú lẹ̀ ẹ wá sọ pé páàkì àwọn afẹ́sẹ̀ sọ́láàt nígbà tó bá ti rí pé ẹ ti rìn tó five kilometres sọ ẹ dùn ẹ sì sọ́láàtì yìí ẹ sì kọ́sùrù rẹ̀ torí pé Dhul Hulayfa lónìí Madina ti sàn títí títí ó ti kàn án ó tún ti tayọ rẹ̀ tó eléyìí túmọ̀ sí wípé intanẹ́tì ń ṣàlàyé nu yéésì pé ń sọ pé after all ẹnìkan sọ pé after all àdìsí Anas nìyẹn ó sọ pé three miles ètò wà equivalent sí five kilometres ẹ̀yin sì ń sọ pé eighty àbí òye náà kí bẹ́ẹ̀ máa sọnù so intanẹti ń sọ tó láti fi wá ó tún wá ó tún wá ó tún wá tó ṣàlàyé lóríṣiríṣi wípé ẹni tí ń sọ ni pé tánàbí bá ti rìn tó bẹ́ẹ̀ ìní máa bẹ̀rẹ̀ kọ́sùrù yéṣike tí ń sọ ni pé tí wọ́n bá rin irú rìn yẹn ìní máa ṣe kọ́sùrù bó tilẹ̀ jẹ́ pé gbogbo àwọn àdìsí tó wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam àwọn àdìsí lóríṣiríṣiríṣiríṣiríṣi wọ́n fi hàn wípé ọ̀rọ̀ yẹn ó kórìṣiríṣi ìgbà kan ó rìnrìn tí ó pọ̀ ó sì kọ́ sùúrù ó sì padà kan bíi Abi Talib ó lọ síbi kan tí ó jìnnà bí odò ọba sílùú yìí sọ ó sì kíkọ́ sùúrù ó sì padà lé àkílédé ó lóun fẹ́ fi hàn yín pé súnà ànábì ni sallallahu alaihi tó èyí tá a máa sọ fún yín pé ó eighty kilometres ìdí ni abdullahi bin abbas radiyallahu anhuma ó sọ nínú àdìsí yìí ó ní yá ahlẹ mẹkà ẹ̀yin ará mẹkà ọ̀rọ̀ ibn abbas ni o la taqsuru fi adna min arba'ati burdin ẹ ò gbọ́dọ̀ ṣe kọsùrù o ẹ ò gbọ́dọ̀ máa ṣe kọsùrù rárá nínú ìrìn àjò tí ó bá ti tó arba'ati burdin gbogbo orin tí o bá ti tó búrúdù mẹ́rin ẹ gbọ́dọ̀ ṣe kọ́sùrù búrúdù bá rọ dàl ṣùgbọ́n búrúd ẹ sì gbọ́n máa lákòókò jẹ́mùú bàríd jẹ́mùú bàríd plural ló jẹ́ fún bàríd kí ni wọ́n ń jẹ́ bàríd bàríd òun jẹ́ sixteen farsakh sixteen farsakh síbà sí sọ pé farsakh kan máìlì mélòó ni máìlì mẹ́ta ọ̀dà bàrídù kan ó sì jẹ́ sixteen farsakh à ń sì sọ̀rọ̀ bàrídù mẹ́rin a sì sọ pé farsakh kan gan máìlì mẹ́ta ni abẹ́rẹ́ bẹ́ẹ̀ so eléyìí túmọ̀ sí wípé sixteen times three láfi mọ miles. tá soro ń ó di mélòó ó di forty eight miles forty miles yẹn bá times by one point six náà ló jẹ́ eighty eighty something kilometres látara ọ̀rọ̀ Ibn Abbas láti mú eighty kilometres wá àmọ́ kò sí àdìsí kan tó wá látẹnu Ànábì tó sọ pé kìlómítà báyìí kò sàábé gbogbo sàábé nìkan sọ tó ń gbọ́ yìí ní practice tó ń gbọ́ yìí. so àti bẹ̀ ní kálukú ti mú un tó sọ ẹni tó sọ yìí pé ẹ ní ìrìn àjò ó jìnnà kò jìnnà ẹ sì kọ́ bí zọ̀hìríyà látara oríṣiríṣi nǹkan tó wá lọ́tọ̀dọ̀ àwọn sàbí làwọn náà ti mú tiwọn. ẹni tó sì sọ wípé eighty kilometres àwọn fuqaha tó pọ̀ jù nù àwọn tí ò sì sọ tó bẹ́ẹ̀ àwọn náà rí ẹni tó sọ ọdún tí wọ́n sọ látọ̀dọ̀ àwọn sàbẹ. Ibn Abbas wa ni min Usfan ila Mẹ́kà láti bí Usfan sí Mẹ́kà torí Usfan sí Mẹ́kà ó tó eighty kilometres jù bẹ́ẹ̀ lọ. nínú riwaya kan wa min Taif ila Mẹ́kà láti Taif sí Mẹ́kà ó tó eighty kilometres jù bẹ́ẹ̀ lọ. wa min Judda ila Mẹ́kà láti Judda sí Mẹ́kà ó náà tó eighty kilometres jù bẹ́ẹ̀ lọ pé gbogbo orí eléyìí láti lè ṣe kọ́sùrù ọ̀rọ̀ tánu ọ̀rọ̀ Abdullahi ibn Abbas radiyallahu anhuma. Al-Khattabi olùmọ̀ tó ṣe sharhu Sunan Abi Dawud wọn ni wa huwa asahhu riwayatayni an ibn Umar eléyìí ó lè gbà wá tó fẹsẹ̀ rìn lẹ̀ jù látọ̀dọ̀ ibn Umar náà ó náà sọ pé ó gbọ́dọ̀ tó eighty kilometres. Ibn Qudama rahimahullah nínú tíra rẹ̀ al-Mughni ó ní tí kìlómítà sí yẹn iná lọ yẹ ká ká gbé sí torí pé ibẹ̀ náà nìyẹn ti mọ̀ kó rìnrìn àjò wọn gbogbo àwọn yòókù fi fàájì ni. so eléyìí túmọ̀ sí pé ńgbà tá a bá sọ pé èèyàn ó rìnrìn bíi eighty kilometres kì í sì lọ́wọ́ lọ́tọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam tó sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ kan nínú àwọn sàbẹ̀ ni gẹ́gẹ́ bí gbogbo yòókù náà ṣe jọ́rọ̀ àwọn sàbẹ̀ a sì ti ìgbé ìgbà tí sàbí bá ṣe yapa nípa òfin kan lọ sórí ọ̀rọ̀ tó jù kan lọ a lè fún kan ní priority lórí ọ̀kan láì jẹ́ pé a tún rẹ́rìí mi tó bá kẹ̀ láì jẹ́ pé a rẹ́rìí mi tó bá kẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìtọ́ dọ́gba jù ń bí òní pété a bá sọ pé eighty kilometres a sì rúùlù ẹni tó bá ṣe kọ́sùrù ní rìn tí ò bá tó eighty kilometres tán àrùlẹ̀ dànù òrùka kíyèsí àrùn lẹ̀ dànù à ń bẹ lọ́nkọ́ lọ́wọ́ gbà nítorí pé kò sáàdìsì kan tó wá clear báyìí ti sọ pé iye báyìí ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ àwọn ta ni ọ̀rọ̀ àwọn sábẹ́ ni sọ ní kálukú fún kan lọ́lá lórí ọ̀kan torí àwọn nǹkan míì tó tún wò ṣe ṣùgbọ́n tá a bá wò pé sọ abẹ́ sọ eléyìí náà sọ kálukú wọn ní tí ó rí ńlọ sọ ajẹ́pítẹ́nìkan bá ṣe kọ́ sùrù láti rú ilẹ̀ yìí sí lọ́rin ànítakò mo rò pé yé wa tẹ́nìkan bá ṣe kọ́sùrù láti rí Òṣogbo sílẹ̀ yìí à ní takò the general outlook rẹ̀ kí là ń pè ìrìn àjò so kọ́ lọ́wọ́ bá kọ́ gbà eléyìí jẹ́ ti distance ìpè tí distance yẹn tó bá ti wà bí haifu tí gbogbo onílàkà ẹ̀ ó pè ní kíni ìrìn àjò insha Allah kò sí kọ́sùrù kò sí wàhálà eléyìí jẹ́ tagbọn bíi tó bá sì dúró de pé ìwọ ò ní ṣe kọ́sùrù àfi tí ìrìn àjò yẹn bá pé eighty kilometres kò sí wàhálà ọ̀rọ̀ kan náà àwọn sàbí náà gbogbo ẹ̀ ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin ṣùgbọ́n ọ̀rọ̀ èyí tó bá mú bẹ́ẹ̀ kò bá jẹ́ eighty kò bá mọ́ tó eighty níta gbà lérò pẹ̀lú èyí yòówù tó bá mú àlọ́ lásán ni o àbí àbọ̀ lásán kì í sàlọ́ àbọ̀ ló o àlọ lásán ni ó tó ní tí wọ́n pè ní ìrìn àjò a bá wo àlọ àtàbọ ìrìn àjò náà ni àlọ lásán sí ìrìn àjò la fẹ́ lásán sí ìrìn àjò ni bẹ́ẹ̀ ni májẹ̀mú kejì ó ní pé tó bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn ti pọkàn pé ni sọ pé ń lọ àmọ́ ó ṣèjọ́ méjì lẹ́yìn ń kọrin ó ṣèjọ́ kan ló lóoru ó tún ṣe kan jẹ́ bá àwọ̀ lọ straight mo rò pé yé àti bí ìṣẹ́yìn kọrin láwò sínú àjò ni àtẹ̀yìn kọrin sólóoru láwò sínú àjò ni àtolóoru sí jẹ́bà sínú àjò mo rò pé yé ehe tó ní mọ́pọ́ àmọ́ ń lọ direct là ń sọ̀rọ̀ ẹni tó ní bí ìdánimọ̀ ń lọ directly là ń sọ̀rọ̀ rẹ̀ yìí sẹ́ni tó yẹ pé yọọ máa gé kúrúkúrú yọọ máa gé kúkùkù kúkùkù kúkùkù tí èdè ibi ti ń lọ lá lẹ́yìn ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ọwọ́ amọ̀lẹ́bí ká ni eléyìí ń kọ́ là ń sọ torí pé òun ibi tó ti gbéra síbi tí ó ti dúró lẹ́wọ̀ ibi tó ti dúró síbi tí ó tún ti dúró lẹ́wọ̀ yàtọ̀ sẹ́ni tí ń lọ lẹ́ẹ̀kan náà eléyìí ń jẹ́ bó ti ṣe jẹ́ mi ẹja dúró torí pé ètò tún tẹ̀lé tún á gùn jùlọ. à ń bẹ lọ́wọ́ bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn rẹ̀ tó ga jù kó fún wa ní tó péye nínú ẹ̀sìn wa mọ́ràn wa lọ́wọ́ lórí àti máa ṣe ẹ̀sìn bó ti ṣe ń fẹ́ ó sì ṣe àwọn ẹ̀sìn wa tá a máa ń ṣe gba àkọ́mọ́kọ́ ti wa lọ́wọ́ subhanakallahumma bẹ́ẹ̀ ni gbàtí ó bá ti sómi náà maaleykum fi gba àwọn lóṣù kan ọgbà àwọn lóṣù méjì ọgbà àwọn lọ́dún kan wọ́n á máa kí kọ́sùrù láéláé

aleykum salaam. Thank you. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọ́n sì dẹkùn fún nípa pé ní tí wọ́n ní kó lọ fún yàn jẹ òun náà ló tún jẹ pàtó náà túmọ̀ sí pọ́ wà fáwa torí kó sọ tó fà ó ní ìgbà tí nínú ìfún mi ẹni kí n lọ fáláìní jẹ táwọn ni náà tó tálákà jù mí lọ ní gbogbo Madina yìí àbáyé pé aláìní la gbọ́dọ̀ fún òun lòún dé aláìní jù so ìdí tí wọ́n fi ní kọ́ máa gbé lọ naam aleykum salaam bẹ́ẹ̀ni gbogbo òrìn àjò tí a bá ti lè ṣe kọ́sùrùn mi la lè fà wẹ́lẹ̀ naam aleykum salaam. àwọn tó kí òtún kù kí ṣe kí wọ́n bá jà máa ṣe kí wọ́n bá wọn sílà lọ́wọ́ bí àwọn kan sì ń bẹ táwọn yẹn náfìlà lẹ́yìn àkọ́kọ́ àwọn ilé aláìmọ̀kan burúkú ni wọn kọsílábì òfin ọlọ́run tí ìmọ̀ bá ń ṣe sọ̀láàt tí ò bá ti ní tẹ̀lé sọ̀láàt yẹn jáde kúrò ní masjid kó o sì rìn jìnnà pátápátá ọgbọ́dọ̀ wà ń tò sí masjid síbẹ̀ tí wáyà àwọn èèyàn méjì tí wọ́n dúró bẹ́ẹ̀ náà nàbì sọ̀lá àṣẹlá sọ pé ṣé kí ló dé tẹ̀ ṣe sọ̀láàt alẹ́sítọ́mà mùsùlùmí ẹ̀yìn ni ni wà ṣùgbọ́n àti ṣe kódà ẹ bá ti ṣe sọláàtì ní tẹ́ bá wá sí mẹsìtì tí wọ́n bá ń ṣe sọláàtì ẹ̀yin náà pẹ̀lú wọn sí ni torí ẹ̀kọ́ tó súnà kí ìmáàmù wọn máa ṣe káwọn kan á máa yan náfìlà nínú mẹsìtì àbí kó ní a sọláàtì magrib lẹ́ńkì mi ò tí kí asiri tó súnà. ilé masjid tó wà lórí ọ̀nà àwọn sẹ́yìn máa ń kí jama ti yẹn lómi ọ̀gbọ́dọ̀ dá jama ti ẹ lẹ̀ jama méjì ọ̀gbọ́dọ̀ sí nírú masjid yẹn náà lákòókò kan náà kọ́dà kó sọ láti ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ ń kí jama kan ni ọ wà títí táwọn fi parí làwọn mìíràn tó gbé jama wọn tóyẹ ló jẹ́ pé bí masjid ṣe wà níṣẹ́ àwọn kan èèyàn méjì mẹ́ta àwọn pẹ́ dé wọ́n ṣe jama ti wọn àwọn kan àwọn náà bá tún dé ra ẹ sọ fáwọn ilé nípa àwọn jama kan rẹ lọ wọn kò sáàyè fún kí jama ò pé méjì lákòókò kan náà. sẹ́ni irú masjid báyẹn nítorí dáa ní pípọ̀ mọ́sí ń bẹ̀. naam aleykum salaam. ṣé mùsùlùmí ni wọ́n wọ́n fi wá jáwé ní kóòtù ṣẹ̀rí àlọ́ ẹ̀kọ́ lọ pé kóòtù lọ́ba aṣọ igi. ẹwà ìmọ̀ kan ti tó ṣẹ̀ríà ni kó lọ ìdá ọkọ yẹn ni kó lọ sí ṣẹ̀ríà wá sí ṣẹ̀ríà ọjọ́ Thursday tí ó bá sì lè wá àbí tí ó bá fẹ́ wá kíyàwó gbé wá sí ṣẹ̀ríà ní Thursday. Naam.